ohun tó bá kọ fún ọ lọ́mọ bá yí o you get my point ohun tó bá kọ fún ọ lọ́mọ bá yí ọkàn máa bẹ́ẹ̀ ni tó bá sì fẹ́ ni ó gbọ́ tó bá fẹ́ o ní ó gbọ́ àdúrà kò lè jẹ ọlọ́run nípa ìrawọ́rasẹ̀ ní ń pè ládùúà kò sí ní ojúpọ̀nà pé ohun tí mo fẹ́ kó ṣe rèé o gbọ́dọ̀ ṣe é ọmọ aláṣẹ ni mí ọmọ aláṣẹ bu lẹ́ẹ̀dẹ̀ bàbá rẹ àbí inú sọ́mọ́ ọlọ́run ẹ̀já mọ̀ wọn ara wa àfúyẹ́ pọ̀ àfúyẹ́ pọ̀ èèyàn ló yẹ ká máa pè ní àfúyẹ́ àfúyẹ́ àfúyẹ́ gan ni àfúyẹ́ ju ẹ̀fọn lọ. èyí ni ọ̀nà àlàáfíà tó fi lálàáfíà tó o tún fi ní fi àdánwò kún àdánwò fúnra rẹ táwọn yá máa gbọ́ àwọn jálàbí àwọn babaláwo àwọn àáfàá tí ń sátíà tí wọ́n tún wá máa gbọ́ ọ tí wọ́n ní kó máa mú ẹran wá kó máa mú àgbò wá kó máa mádìẹ wá táwọn máa jẹun sí ọlọ́run gbáà tó sì ní bọ́ nínú tí ọlọ́run gbé kú ọ nítorí náà gẹ́gẹ́ bí a ti sọ. So, àdúrà láàmọ́ ṣe nínú àdúrà wa náà ni wípé ìwọ ọlọ́run àrà tí ó mọ̀ pa wá lẹ́kún mọ̀ fìwà dà ohun tó bá wù ọ́ lọ mọ́ ṣe o ṣùgbọ́n táwa ń tọrọ ni pé àrà tí ó mọ̀ pa wá lẹ́kún tá a mọ̀ dá sunkún nù lé ọlọ́run mọ̀ fi ṣe àdánwò fún wa. but no matter how òǹkàlùkù ló ládàánwò tiẹ̀ lára èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí àdánwò tèmi ń bẹ lára mi kì í ṣe pé nítorí pé mo ti á jẹ́ àfa tí ń báyàn sọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ àfa súnà ni wà ní ní ọ̀nà kan tí mọ̀ gbà tí mọ̀ gbà mọ̀ mọ̀ pé ah ọlọ́run ọba wa ṣàánú mi ṣàánú mi ṣàánú mi lórí kinní yìí àwọn ànábì ọlọ́run aleyhim salatu wa salam ọlọ́run máa ń fàdánwò káwọn ẹ wà ànábì wa muhammad sallallahu alayhi wa salam ó bí ọmọ méje mẹ́fà kú lójú ayé ẹ̀ ọ̀kan kú lẹ́yìn ìgbà tó kú láyé tán ó fẹ́ ìyàwó mọ́kànlá méjì ló bímọ fún un kọ̀díjà bí mẹ́fà maria kìptíyà ó bí ẹyọ kan aisha tó jọ́ lọ́mọge kò gbọ́ kó tẹ̀ kú láyé ẹni tó jáde bí ọlọ́run so aláwo fi ṣe àpẹẹrẹ fún wa ni pé kò sẹ́ni tóun ò lè fàdánwò kàn so mùsùlùmí kì í bàbàrà àdánwò àwọn tí bí ní mọ́ bàbàrà àdánwò náà tí wọ́n fi máa ta á sí tí wọ́n máa jábọ́ látòrí òkè. Okay mùsùlùmí ti mọ̀ pé ilé ayé ilé àdánwò ni tọ́lọ́mbà ti gbede ó fi sùúrù àti àdúrà ó fi kò lójú ìtọ́ bá jẹ mọ́ kó o lo oògùn sí bóyá tó jẹ́ àìlera ó fi mọ lórí oògùn hàlàálì torí bó o lo oògùn àràmù gan kò lè fọ́ọ̀sì ọlọ́run oògùn kì í ṣe àlàáfíà aláwọ̀ ni máa ń fún yàn lálàáfíà. nítorí náà arábìnrin tá a sọ̀rọ̀ ẹ̀ lánàá à ń bẹ Allah fún kí Allah subhanahu wa ta'ala kó bá ní pèsè ọkọ àlùbáríkà fún ọ̀rọ̀ tá a wá sọ lánàá yẹn ló tún fẹ́ tẹ̀ wájú lónìí insha allah ṣùgbọ́n pẹ̀lú àkọlé mi èpè òbí èpè òbí báwo ló ṣe jẹ́ arábìnrin yìí nínú ọ̀rọ̀ tó tún sọ tó bá mi sọ ni pé ìyá ọkọ òun ó ránṣẹ́ ké sí òun òun sì lọ yọjú sí wọn nígbà tó ń débẹ̀ hmm, òun gbọ́ wìrìwìrì nínú àwọn ọ̀rọ̀ tó gbọ́ tá a fẹ́ kẹ́kọ̀ọ́ látara rẹ̀ a lè pín ọ̀rọ̀ yẹn sí bí ọ̀nà mẹ́ta ìsọ̀rí àkọ́kọ́ tó gbọ́ lọ́rọ̀ òun ni pé ìyá yìí sọ ìdí tí ọkọ ẹ̀ fi fẹ́ kó padà ṣe mọ̀ pé lánàá gbà mo ń sọ̀rọ̀ mo ní kárábìnrin lọ fura dáadáa bó bá jẹ́ pé lódodo ẹ̀sùn tó fi kan arákùnrin ibẹ̀ lára rẹ̀ ọ̀kan nínú ẹ̀sùn yẹn ni wípé ó ń kórógà tí bá ń kórógà ẹni tí bá ń kórógà hey ó lè ti kó nǹkan mọ́rúgà kọ́ máa gá sí pé yọ̀ọ́ tà fún ọ nípọ̀ ń lọ́kì ìsara mo sọ ọmọ báwọn àti nǹkan ń bẹ lábẹ́ ọ̀rọ̀ nǹkan ń bẹ lábẹ́ rẹ̀ ìyá ọkọ wa tẹnu bọ̀rọ̀ ó ní ìwà arábìnrin yìí ìdí tí ọkọ ẹ kó o padà òun rèé o ní àsìkò tí ìwà àtọkọ rẹ tẹ́ fi jọ wà papọ̀. ọkọ rẹ orí jẹ orí mu ọkọ ilé sọ́tún ọkọ ilé sósì ọkọ ṣọ́ọ̀bù sọ́tún ọkọ ṣọ́ọ̀bù sósì ọkọ dẹ̀ǹkù méjì ní ń gbé káàkiri òkè lẹ́yìn ìgbà tí ẹ túká tán ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ti lọ òun ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ó ti lọ o ràlẹ̀ràlẹ̀ ló ṣẹ́kù gẹ́gẹ́ bí o ṣe mọ̀ pọ́kọ rẹ máa ń tọ́jú léka orin orin lórí ẹ̀ pé èé ti ṣe tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń kó jọ ó ti ń pòórá bíi sómọ̀ ńlọ́wọ́. So ó lọ bi àwọn adábìgba ẹ̀ léèrè ó bi àwọn àfọ́njálàbí rẹ̀ ó bi wọ́n léèrè ó bi àwọn ológun ẹ̀ ó bi wọ́n léèrè èyí ti ṣe tí àwọn nǹkan wọ̀nyí fi ń lọ one by one wọ́n wá ní gbogbo ibi tó bá ti wá dé wọ́n ń fẹnu kò lórí tí wọ́n ń sọ jáde fún un wọ́n kọ́kọ́ ń bi léèrè pé ìyá ọmọ rẹ̀ ń kọ́ ìyá ọmọ ọ̀hún àwọn ti kọ́ra wọn ti pẹ́ ni a pẹ̀lú ń tífà sọ yìí ó ní di kó padà sílé rẹ̀ ó sì ní di kó o kó ṣàdúrà fún ọ. bọ́ ọ bá fẹ́ kí àwọn ọlá rẹ kó tún padà ọ gba obìnrin padà ó sì bẹ́ẹ̀ pé ọmọ bínú bákan náà ó ní kó fi ẹnu ẹ̀ ṣàdúrà fún ọ. ìyá ọkọ ní ìwọ ló yọ lójú fá ìwọ ló yọ lójú yanrìn. ìyá ọkọ náà tó wáá fi tiẹ̀ kún ó ní àwọn náà táwọn jẹ́ òbí ẹ̀ àwọn ọ̀lọ́lé onífáńtà wọn o ọ̀dọ̀ àfọ́ òní àtìrọ̀ múlì làwọn lọ àwọn àfáà tí máa tẹ̀yàn rìn àwọn àfáà tí máa wo tẹ̀sùn bá pé ọ̀rọ̀ ọmọ àwọn yìí ọlá rẹ̀ ti ń dínkù ọyẹkọ́lẹ̀ máa pọ̀ sí ni kí ni ń bẹ lábẹ́ bẹ́ẹ̀. wọ́n ní àwọn àfọ́ oníyanrìn náà ọ̀rọ̀ tó tẹnu àwọn adábìgbà jáde ló tẹnu àwọn náà jáde. so àwọn náà táwọn jẹ́ alásàlátù ẹlẹ́mìí náà sọ̀rọ̀ pé ìyàwó rẹ̀ tó lọ yẹn ló ń ṣe é o òun ló wà nídìí ọ̀rọ̀ rẹ̀ o. tẹ́ ẹ bá fẹ́ kí tiẹ̀ ò dá a padà kó dá obìnrin yẹn padà kó bẹ́ẹ̀ kóbìnrin yẹn sì fi ẹnu ṣàdúrà fún un. ṣe ti rí báwọn. ó gbà fúra náà ìyàwó tíyàn ti kọ̀ ọ́ lẹ̀ ọdún mẹ́wàá tọ́wá ní òun fẹ́ kó padà. ẹ wá máa wẹ́ńtẹ́ ń dífá fún yìí o. ó tún wá lágídí sí ọlọ́run ó lágídí sí ẹ̀sìn ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́ tó fi wá fún ara rẹ̀ gbé májẹ̀mú mẹ́ta kalẹ̀ májẹ̀mú mẹ́ta tá a kà lánàá o lọ́dọ̀ ara ẹ̀ ló ti gbé kalẹ̀ àwọn afọ́ òní ó gbé májẹ̀mú kalẹ̀ o ní táwọn afá sọ ni pé kó gba ìyàwó ẹ̀ padà kó bẹ̀ẹ́ kó sì ní kó ṣàdúrà fún òun kó súre fún òun òun wá gbé májẹ̀mú mẹ́ta kalẹ̀ wípé òun fẹ́ kó padà sórí aṣọ gbàgẹ̀rẹ̀ tó ń wọ̀ yìí ọlọ bọ́ọ̀lẹ̀ aṣọ tó fi mọ́ pọ́n gbáyà tó fi mọ́ pọ́n dì í lọ́mọ wọ̀ àwọn ọmọ ẹ ti ń lọ sílé kí alùsùn náà wọn ò ní lọ sí ilé-ike alùsùnà mọ́ ilé-ike òsùmùrà tàbí ilé-ike oníwìrìdì oníwọ̀mọ̀ lọ. sóòsì rọ́mọ yẹn tó ti dẹlẹ́hà yóò bọ́ aṣọ ẹ̀ hálẹ̀. ìyá bá ní kí lórí sí i wọ́n ní wọ́n ló ń ṣe ọmọ àwọn. arábìnrin ní tẹ́ níyàn ń ṣe èèyàn ẹni tó bá yó tán tó yó tán la lè sọ pé ń ṣe ẹlòmíì ẹni tẹ́bi ń pa kò lè rójú ẹlòmíì ara ẹ̀ ní ọ̀kan mogú tó sóhun tó dá sí pé bóun ó ṣe jẹ bóun ó ṣe mu tóun ó fún amọ̀ lóúnjẹ lòun bá káàkiri lòun àrójú ẹnìkan kì í sóhun o kì í ṣe òun ìyá bá ní só lè búra ó lóun lè búra ó ní pẹ̀lú májẹ̀mú májẹ̀mú ẹ̀ ni pé Allah lòun fi búra ìyá ní rárá kọ́mọ́ fi Allah bura. ọmọ ní kí búra <laughs> wọ́n gọ̀ takú mọ́ra wọn lọ́wọ́ wọ́n takú mọ́ra wọn lọ́wọ́ arábìnrin dúndú pé Allah lòun fi búra lórí ọ̀rọ̀ yìí ìyá ọkọ dòǹdò pé àwọn ọmọ ẹ̀ ní kò fi búra torí pé ẹ̀kọ́ ti yí ọmọbìnrin pé àìfi nǹkan mìíràn búra àfi Allah. aspect kan nìyẹn lórí aspect yẹn náà ìyàwó á ní gbogbo májẹ̀mú tọ́mọ àwọn kàálẹ̀ yẹn tí ń béèrè fún lọ́dọ̀ rẹ orí ẹ̀ làwọn jọ wà o orí ẹ̀ ni àwọn jọ wà arábìnrin wa ní kò lè kọ́mọ yín kó fọwọ́ mú ara rẹ̀ kó náà fi ọwọ́ mú ara tòun náà ọdún mẹ́wàá kú ti bọ́ sẹ́yìn kọ́ńkálukú mọ̀ wúra kọ́ńkálukú kó jìnnà síra wọn pèsè jìnnà síra wọn náà aspect kan nù nínú ọ̀rọ̀ tí á fojú ẹ̀sìn wò. aspect kejì ní ànágbà tí mò ń sọ̀rọ̀ ìdàrúdàpọ̀ kan wáyé nínú ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ ọmọ tí aló ti dẹlẹ́hà tó ti ń bojú èmi pè ní ọmọ kẹta kì í sọ ọmọ kẹta àkọ́bí gangan ni. àkọ́bí gangan ni lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ yẹn ti wọ nineteen years àkọ́bí ọmọ wọn gangan ni mi ò ní dárúkọ rẹ̀ àkọ́bí ọmọ wọn gangan ni. ọ̀rọ̀ méjì ló wá wáyé lórí ọ̀rọ̀ ọmọ yìí ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni pé ọmọ yìí ó ti rí ẹni tó fẹ́ fẹ́ tó jẹ́ alùsùnà bàbá ọmọ yìí yarí pé kò sí ní tó jọ ọ́ kò sí ní tó jọ ọ́ àti pé aṣọ tó ń wọ̀ yìí ò ní wọ̀ mọ́ ọ máa wo wọ show me your breast show me your bottom bí àwọn aráàlú bẹ́ẹ̀ ń ṣe máa wọ̀ ọrọ ọkọ ò sì ṣẹlẹ̀ ọ kàwé sí nǹkan kan tó ń fara fún ọ ni pé kò ní boyfriend tí ẹjọ́ máa yọ bára yín sùn so àmọ pé ọkọ kò sọrọ ńbẹ́ ọrọ kejì nu lórí ọ̀rọ̀ ọmọ yìí. mò ń gé gbogbo ẹ̀ pépèpè torí àkókò ọ̀rọ̀ kẹta òun ló wá bí àkọlé ọ̀rọ̀ kẹta ló bí àkọlé ìjókòó tòní tí mo pè ní èpè òbí èpè òbí ìṣe ni girama ló ki èpè mọ́lẹ̀. ti ń fi ọmọ ọmọ rẹ̀ ṣépè nítorí pé ọmọ ọmọ rẹ̀ ń wọ jẹ̀lì bàbà ti ń sọ pé bí ó ṣe rí fún ni bí ó ṣe rí fún ni bí ó ṣe rí fún ni bí ó ṣe rí fún ni láwọn èpè ńláńlá fún wípé ọmọ yìí ó ń wọ jẹ̀lì bàbà ìní ẹ̀sùn kejì tó tún fi kan ọmọ yìí ni wípé ó ní ọmọ yìí ìgbà tó wá sọ́dọ̀ òun asàlámù àlékún ló wí kò kúnlẹ̀ ó ní kò kúnlẹ̀ ó ní bẹ́ẹ̀ náà ni àwọn àbúrò rẹ̀ náà ó ní wọ́n ní n táwọn àfàsùn náà kọ́ àwọn ni pé káwọn sálámà pé èèwọ̀ ni kíkúnlẹ̀ àti dídọ̀bálẹ̀ ó ní torí náà bí ó ṣe rí fún ọmọ ìní bí ó ṣe rí fún ni bí ó ṣe rí fún ni. èyí ni arábìnrin bá kú ní ọ̀dọ̀ ìyá ọkọ rẹ̀ òun ni nǹkan tí mo wá fẹ́ address tí mo fi pè ní èpè òbí èpè òbí nínú ọ̀rọ̀ tóbìnrin tó sọ ni pé bàbá àwọn ọmọ yìí gbà pé àwọn tí ń lọ léèwé òun máa sẹ́ndì owó sí wọn. ó padà gbà wọ́n máa sẹ́ndì owó sí wọn kódà bí ìyá wọn ò padà. àmọ́ ọmọ obìnrin kò sí ọ̀rọ̀ rẹ̀ lọ́rùn àfi tó bá bá jẹ̀lìbáàbù sílẹ̀ tó sì ní boyfriend tí ó mọ tí wọ́n jọ máa manage ara wọn illegally. ẹ̀rù wá ń bọ obìnrin yìí pẹ̀lú àwọn ìpè ńláńlá tí ìyá ọkọ rẹ̀ ti ń fi ọmọ ọmọ rẹ̀ ṣẹ́ lójúkorojú. ẹ jẹ́ ká wá mú èsì ọ̀rọ̀ wá àti àmọ̀ràn èsì ọ̀rọ̀ àti àmọ̀ràn. ó ti rin ilẹ̀ wípé irú ròǹborùn irú ọmọ làwọn òbí náà wọ́n kàn ń pera wọn ní mùsùlùmí ni. Musulumi, ìsìláàmù jìnnà sí wọn tefétefé ní abala ìgbàgbọ́ òdodo ó jìnnà sí wọn tefétefé. ìyẹn kì í wá ṣe pọ́blẹ́mù tiwa pọ́blẹ́mù tiwọn ni. àwọn kan gbìyànjú láti sọ ètí jẹ́ òdodo ọ̀rọ̀ ẹ̀sìn fún wọn bí ó bá wù wọ́n tí wọ́n bá gbọ́ kí wọ́n lọ ṣàtúnṣe. ẹni tí ń tọ́jú léka tí ń lọ sílé oníyẹ̀wò ẹ sọ fún wípé wọn ò lè ṣí mára àwọn mùsùlùmí o wọn ò ní ṣí ẹni tí ń lọ sílé oníyẹ̀mí wò wọn ò ní ṣí mọ́ ara àwa mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ìbá àmọ́ pẹ̀rẹ̀ mùsùlùmí ìbá àmọ́ pẹ̀rẹ̀ mùsùlùmá yálà ọ̀dọ̀ babaláwo ló lọ ni o yálà ọ̀dọ̀ wòlíì ni o yálà ọ̀dọ̀ àfọ́ oníyanrìn ni wọn ò ní ṣí mọ́ ara àwa mùsùlùmí bó bá ń fi lílọ sílé oníyẹ̀mí wò tó tún ń kírun pẹ̀lú ẹ̀ ó ń kírun dànù bó bá ń gbàwẹ̀ pẹ̀lú ẹ̀ ó ń gbàwẹ̀ dànù bó lọ mọ́kà pẹ̀lú ẹ̀ ó lọ sí ájì dànù títí tí ó fi túbá títí tí ó fi túbá. nítorí náà ó yẹ kó yé wa wípé òpùrọ́ ni àwọn adábígba àti àwọn àáfàá tí ń tẹ́yán rìn àti wípé alákòóbá tí máa ba ìgbàgbọ́ jẹ́ òun ni jẹ́. ká sọ yẹn ṣókí báyẹn torí a ti sọ̀rọ̀ lórí iṣẹ́ yíyẹ̀wò bọ́ sẹ́yìn bó ṣe jẹ́ èèwọ̀ kódà odidi ìwé kan ni mo kọ jáde lórí ẹ̀ tí mo pè ní iṣẹ́ yíyẹ̀wò. ṣé ẹ wá rí èpè tí ìyàwó kì mọ́lẹ̀ tí ń ṣẹ́ yìí Yorùbá máa sọ̀rọ̀ kan Yorùbá ní. Ni èpè lá kì í mú àgbọ̀nrín àmọ́ bí ilá máa ṣépè ṣùgbọ́n sàṣọ báwọn. àgbọ̀nrín máa ń jẹ ilá nílá fi ń ṣépè. Okay. èpè tí ìyá yìí ń ṣẹ́ kò nítumọ̀ kí arábìnrin yìí kọ́ lọ fi ọkàn balẹ̀ èpè tí ìyá yìí ń ṣẹ́ṣẹ́ kò nítumọ̀. Allah subhanahu wa ta'ala inú súrátù nìsáà aya one forty eight